إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adúpẹ́ fún ọlọ́run ọlọ́run wo ni ọpẹ́ tọ́ sí òun náà ni ìbẹ̀rẹ̀ tẹ̀síìrì wa ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ìrọ̀rùn òun náà ni ọba tí a ń bẹ̀ kó má ṣàláì ṣe àwọn yìí tí ó kù ní ìrọ̀rùn pẹ̀lú ògo Allah a máa tẹ̀síwájú ní ibi tí a dé dúró níbi tẹ̀síìrì wa sọ́rọ̀ tí a ń ṣe tẹ̀síìrì rẹ̀ òun náà ni Suratul Fatihi a bẹ̀rẹ̀ láti àyà kínní títí dé ibi tí a a wá tẹ̀síwájú ní èyí. إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا يزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الضالين والمشركين والمشركات الظانين بالله الظن سوء عليهم دائرة السوء غضب الله عليهم ولعنهم وعد لهم جهنم وساءت مسيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعذروه وتوكروه وتسبحوه بكرة وأصيلا إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكف فإنما ينكف على نفسه ومن أوفى بما عهد عليه الله فسيؤتيه أجرا عظيما Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ṣe ṣe àlàyé ní ọ̀sẹ̀ tí ó kọjá pẹ̀lú súrọ̀ yìí ó ṣe àdéhùn fún àwọn mùmìní pàápàá jùlọ àdéhùn nípa ìṣípayá Mẹ́kà ọlọ́run ọba ó dẹ̀ gba àdéhùn tó ṣe fún wọn yìí gẹ́gẹ́ bí ìṣe ọlọ́run ọba ó dẹ̀ pé àdéhùn náà fún wọn ní èyí tó ṣe wípé kò ṣe pé wọ́n jagun ba mọ́kà ni wọ́n gbà á ní èyí tí gbogbo wọn tí wọ́n ju ọwọ́ wọn lẹ̀ ju pájúṣe wọn lẹ̀ fún un ni. a àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ síwájú kí súrọ̀ yìí tó sọ̀kalẹ̀ pàápàá jùlọ nígbà tí wọ́n lọ sí ìlú Maka tí wọ́n ní wọ́n ṣe wọ́n fẹ́ ṣe umrọ lọ síbẹ̀ tí àwọn ará Maka ò jẹ́ kí wọ́n wọlé débi wípé wọ́n ní láti dá wọn dúró sí àyè kan tí a mọ̀ sí Hudaybiya wípé àyè yìí ni Usman radiyallahu anhu ló ti lọ báwọn ará Maka sọ̀rọ̀ wípé nǹkan báyìí báyìí ni ó ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam mi sí i lẹ́yìn ìgbà náà ni wọ́n retí Uthman ọ̀dẹ̀ọ̀lá ní títí tí wọn ò rí òun ni wọ́n fi wá ṣe èyí tí a mọ̀ sí Bay'atu Ridwan eléyìí òun ni èyí tí wọ́n ṣe láàrin ara wọn tí àwọn mùmìnì tí wọ́n ṣe báyà pẹ̀lú ànábì wípé àwọn ò ní lẹ́yìn ànábì àwọn ò fi ànábì ilẹ̀ sí ipò yẹn yẹn ni pé tó bá yẹ pé ó tiẹ̀ padà já sí ogun gbogbo àwọn dúró pẹ̀lú anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà ni Uthman ó padà wá bá wọn níbẹ̀ náà pẹ̀lú àwọn ará Mẹ́kà àwọn kìfèrí Mẹ́kà tí wọ́n tẹ̀lé wọn nígbà tí wọ́n dẹ̀ dé àyè yìí náà wọ́n jọ tọwọ́bọ ìwé pẹ̀lú anabi eléyìí òun náà ni tí a mọ̀ sí sulhu Hudaybiyah nígbà tí wọ́n ń tọwọ́ bọ ìwé yìí inú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ lẹ́yìn ànábì sọ̀lá sọ́lá inú púpọ̀ ohun òdùn wípé a báwo ni wàá ṣe wá gbà kí wọ́n kí wọ́n wá yàn wá jẹ báyìí ní adúgbò gbogbo nǹkan tí a kọ yìí àwọn nǹkan yìí náà ni wọ́n ń fẹnu kọ wípé àwọn onígbà ká wọ mọ́kà lọ́dún yẹn ṣùgbọ́n lọ́dún tó ń bọ̀ ni ẹ máa tó wọnú mọ́kà bákan náà ni àwọn náà ni wọ́n tún ń sọ wípé pẹ̀lú eléyìí o tí kèfèrí kan tó bá sá láti ìlú Mẹ́kà lọ sí ìlú Mẹdínà pé ẹ gbọ́dọ̀ dá padà ni àwọn dẹ̀ gbà pé àwọn máa dá padà ṣùgbọ́n tí mùmíní bá wá láti ìlú Mẹ́kà tó sá lọ sí Mẹdínà àti láti ìlú Mẹdínà lọ sí Mẹ́kà ẹ̀yìn àwọn làwọn ò ní dá padà o wọ́n dẹ̀ fi ọwọ́ ìyẹn sínú ìwé bẹ́ẹ̀ náà tó tó ti bí gbogbo àwọn kọ̀ǹdíṣàn wọn bó ṣe pọ̀ tó yìí náà kí ni ànábì sọ ànábì sọ wípé kí wọ́n sáàfin ilẹ̀ síbẹ̀ náà ni kódà gan nínú àwọn sàábé Ali radiyallahu anhu tí ó ń kọ kíní yẹn sílẹ̀ nígbà tí wọ́n ń sọ pé ànábì ò ní jẹ́ ànábì ò tí a mọ̀ ní Abdullahi wọ́n ní àwọn ògbà pé ipe Muhammadu Rasulullah nípa àwọn ò yẹn ipe ìtàwọn ń fẹ́ ni kó kọ pé Muhammad bunu Abdullah ànábì o ọmọ abdullahi pé àwọn ò ní anabiyo ní ànábì òjíṣẹ́ bákan náà rahmani rahim aláwọn ò gba rahmani àti rahim pé tó wáyé rahmani àti rahim ni àwọn àwọn mọ bá ànábì jagun nǹkan tí abẹ́fàyọ ni pé nínú lọ́sẹ̀ tó kọjá a ṣàlàyé ń pa rẹ̀ dáadáa látara àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kí a rí nínú ẹ̀ nínú rẹ̀ sùúrù ni ìyẹn máa fi ń to nǹkan bákan náà ni ànábì tọwọ́bọ̀wé pẹ̀lú àwọn kìfìrí kò sí nǹkan tó wá ní àwa lọ́yìn òde òní àlè tọwọ́bọ̀wé pẹ̀lú wọn débi wípé àwa ni ìkan tó kù ni ká máa báwọn èèyàn jà ká máa bọ́ǹbù wọn ká máa ṣe gbogbo àwọn ìwà tí ìsìláàmù ò yọ́nú sí àdẹ̀sọ lórí bọ́ǹbù ara àyàn gan náà lórí pé eléyìí mọ̀ọ́mọ̀ para àyàn nínú ẹ̀sìn nǹkan tí ó burú jáì ni débi pé ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tí ó bá para rẹ̀ pẹ̀lú kinní kan kinní náà ni àwọn tó máa fi fi àjẹ́ nínú náà ọjọ́ gbèǹde alqiyama ní inú èyí tí a tún mẹ́nubà òun náà ni ọ̀rọ̀ lórí iman nígbà tí Allah ń sọ wípé liyazdadu imanan ma'a imanihim láti ṣe àlékún imani wọn lórí èyí tí ó wà lórí rẹ̀ tẹ́lẹ̀ yẹni inú àlàyé tá sọ òní pé ìmánì wa pẹ̀lú àlàyé àyà yìí àgbọ̀yé wípé nǹkan tó yẹ pé ó yàtọ̀ síra wọn ni ìmánì oníkálukú vérì àwa ní ṣe ní dandan pé à ah, ìwọ ìmánì o gbọ́dọ̀ dé ibi tí tèmi náà dé pé irú nǹkan báyìí yóò máa ni bákan náà a tún rí gbọ́yé nínú bíi tààrí gẹ́gẹ́ bí àgbọ́yé alùsùnà wàlìjàmá yazid wayankus ó máa ń lékún ó dẹ̀ máa ń dínkù ìyẹn ni pé ìmánì a máa yòrò yazid bìtọ́ àti là ó máa máa lékún pẹ̀lú ìtẹ̀lé tọlọ́hun ọba tabari ẹnìkan tó ń kírun dáadáa tó ń farabalẹ̀ tó ń ṣe wà ẹ̀rẹ̀lẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ á wà máa wò ó níwò wípé ilé ah, yìí bí ànábì gan ló tiẹ̀ ń ṣe ilé yìí gan bí màláíkà ló ń ṣe àwa máa wo bẹ́ẹ̀ nǹkan tá à ń wò lára rẹ̀ yẹn àwa gan náà lè di irú nǹkan bẹ́ẹ̀ yẹn yẹn ni wípé àwọn nǹkan tó ń jẹ́ kí ìmánì yẹn máa lékún yẹn àwa náà lè ṣe irú nǹkan yẹn kí tiwa ni pé a máa lékún pẹ̀lú ìtẹ̀lé ti ti Allah ìpé nǹkan tí Ọlọ́run bá wá pa á láṣẹ ká tẹ̀lé èyí tó ní ká jìnà sí ká jìnà sí eléyìí yóò máa ṣe àlékún èmi ni àwọn yìí tí ó tún wá máa ń dín mọ́nì kù òun náà ni kí èèyàn máa tẹ̀lé àwọn màsíyàtìlá àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ìyapa ọlọ́run ọba ó máa jẹ́ kí ìmọ́ni máa ṣe kí ni kí ìmọ́ni máa yòrò ẹni tí ìmọ́ni rẹ̀ dẹ̀ máa máa yòrò òun náà ni ẹni tó ṣe wípé láti ibi díẹ̀díẹ̀ yẹn ó lè padà bọ́ sí ńláńlá yẹn ni pé ó lè sọ ọ́ di kèfèrí so imani a máa lékún a dẹ̀ máa dínkù a máa lékún pẹ̀lú tẹ̀lé tọlọ́run ọba a máa dínkù pẹ̀lú ìjìnà sí ti ti ọlọ́run ọba tẹ̀tà wá ní ìmánì lékún a máa dínkù kó wá ń ṣe wípé kí ẹnìkan kan wá máa ní à ìmánì ti tèmi o ninety percent ni àbẹ́yẹ kínní kan ni kò sí ẹnìkan tó lè fọwọ́ sọ̀yà pé iye báyìí ni ìmánì tòun ti dé báyìí bákan náà dẹ̀ ní ìyẹn ò lè kọ̀ndẹ́mù ẹnìkan pé ìmọ̀ni ẹ ó dàgbé five percent ló wà o ẹni tí ìyẹn rí pé ń wùwọ̀ ẹ̀ṣẹ̀ tó máa jẹ́ kí ìmọ̀ni ẹ máa yòrò yóò máa pè sí dáadáa ìyẹn ó dẹ̀ tún máa ṣe wáàsí fún un bákan náà ni ẹni tí ó ń ṣe dáadáa tí ìmọ̀ni ẹ ń lékún yóò tún máa tọrọ àdúrà ni pé kí ọlọ́run ọba kó fẹsẹ̀ yàn rinlẹ̀ lórí dáadáa yẹn náà ni òní ànábì nínú àkàrọ̀ ànábì ànábì a sọ pé يا مقلب القلوب ثابت قلبي على طاعتك níbi ẹgbàwá mi a ní yá mú sọ́rì falkulub sọ́rì kọlbí ìlàdíni mo pe ìrẹ ọlọ́run ọba tí ó máa ń yí ọkàn padà fi ọkàn mi rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ yí ọkàn mi padà sí dáadáa lórí dáadáa ti tiẹ̀ eléyìí òun náà ni lára àwọn nǹkan tí a mẹ́nubà bákan náà Allah subhanahu wa ta'ala wá tẹ̀síwájú wípé nínú ilé náà ó ní wallahi junudu samawati wal ardi ọlọ́wọ́n ba ló ní ọmọ ogun ojú ọ̀run yẹn ni títí sánmà àti ilẹ̀ ìyẹn ni pé nínú ogun yẹn a sọ̀rọ̀ nípa ogun bádàrí tí wọ́n jà wípé àwọn mùmìnì wọn ò ju three hundred and thirteen lọ ọlọ́wọ́n bá dẹ̀ fún wọn ní agbára lórí àwọn tí ó ń ka wọn àwọn kèfèrí tó ń ka wọn tí ó dọ́ọ̀bù wọn ní ìdìpele mẹ́ta tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba fún wọn lágbára lórí wọn ṣùgbọ́n nínú wọn eléyìí ara wọn àyà alukuran tí aláàfin ń ṣàlàyé wípé òun ló ń rán àwọn mọ̀láíkà láti ràn wọ́n lọ́wọ́ níbi ogun yìí so náà ni pé ọlọ́run ọba ló ní àwọn ọmọ ogun ojú ọ̀run àti títí ilé ayé ọ̀kánà Allahu aliman hakima dájú ọlọ́run ọba Allah ọba tí ó mọ gbogbo nǹkan ni ọba ọ̀jọ̀gbọ́n ni. naam ọlọ́run bá wá tẹ̀síwájú pé liyudkhila al-mu'minina wal-mu'minati pẹ̀lú ogun wọn tí wọ́n ń jà o pẹ̀lú jihad tí ọlọ́run ọba máa pa wọ́n láṣẹ ó ń ṣe eléyìí liyudkhila al-mu'minina wal-mu'minati kí àwọn mùmìnì àti lọ́kùnrin ni wal-mu'minati àti mùmìnà lóbìnrin kí wọ́n lè bá a máa ṣe kí nìyẹn kí wọ́n lè bá a máa rí àlìjánná ọlọ́run ọba kí wọ́n wọ àlìjánná ọlọ́run ọba jannatin àlìjánná tó ṣe pé tajri min tahtihal anharu àwọn akérèmọdò wọ́n ń sàn ní abẹ́ rẹ̀ khalidina fiha wọ́n dẹ̀ máa máa wà ń bẹ̀ lọ gbére ni eléyìí nígbà tí ọlọ́run ọba tó sọ nínú àyà yìí pé fatahna laka fathan mubina tó ń ṣe ládéhùn fún anábì pé àníṣe àwa ni a fún ẹ ní ìṣípayá a fún ẹ ní ìṣẹ́gun tó fojú hàn gbàtọ́ lọ́wọ́ bá sọ àyà ìkalẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ òdè ìbíyà tí gbogbo wọn ò rí mọ́kàwọ̀ ànábì ní àlá tí mo lá fún yín tí mo lá tí mo sọ fún yín inú ẹ̀ àdéhùn tọ́lọ́wọ́ bá ṣe fún mi ni pé màá wọ mọ́kà ṣùgbọ́n kò dá ọjọ́ báyìí fún mi so ẹ jẹ́ ká máa lọ ẹ ká pẹran wá ń bí ká rẹ̀ máa lọ a wá padà wá sí ibi yìí ní ẹni tí a rí ìṣẹ́gun ni ìṣẹ́gun yẹn lọ́wọ́ bá wá ṣe àdéhùn fún ọlọ́wọ́ bá dẹ̀ ń sọ pé àwọn ti ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ síwájú àtàwọn yìí tí yóò máa ṣẹ̀ ṣùgbà táwọn àyà yìí sọ̀kalẹ̀ àwọn sàábé wa ń wò eléyìí gbogbo ẹ̀ fún ànábì nìkan náà ni ọlọ́wọ́ bá ń sọ lẹ́yìn náà lọ́wọ́ bá wá sọ títí wọn náà pé lè yòdòkílà mùmìnínà wàlmùmìnáàtì kí ẹ̀yin mùmìnì lọ́kùnrin àti lóbìnrin kẹ́ ẹ lè bá wọ àlìjánná ìwà àlìjánná yẹn yóò máa bẹ lábẹ́ ìtẹ̀lé tọlọ́hun ọba ìtẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam torí wípé Allah subhanahu ní ati'u Allaha wa ati'u ẹ tẹ̀lé tọlọ́hun ọba ẹ̀dẹ̀ tẹ̀lé fífi òjíṣẹ́ inú ayá mi ni wa ma ataakum wama nahakum anhu fantahu pé nǹkan kí nǹkan tí ànábì mú wá fún yín ẹ gbà á wama nahakum anhu yìí tó bá dẹ́kọ̀ fún yín ẹ ṣe kí ni ẹ jìnnà sí i tó pé tẹ́bá wá ti ṣe eléyìí o ẹ ṣe kí ni ẹ rí àlìjánná tó ṣe pé akérèmọdò ó ń sàn ní abẹ́ rẹ̀ then ìwà wà àlìjánná yìí yìí khalidina fiya ẹ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére ni ní inú ìròyìn gbàmí Allah subhanahu wa ta'ala á sọ̀rọ̀ nípa àlìjánà nítorí yẹ pé ìròyìn rẹ̀ yóò rò ní ìbámu pẹ̀lú nǹkan tí ojú wa máa ń sábà rí bóyá kan ní akérèmọdò ó ń sàn lábẹ́ àwọn náà mọ bí àwọn odò ṣe rí wọn ní inú ẹ̀ ànábì àwa tún ṣàlàyé pé odò tẹ rí yẹn o ibi nínú ẹgbàá wa mi a ní odò yẹn ó pé oríṣiríṣi ẹ̀rí odò mi tí ó máa sàn tó yẹ pé àwọn mílìkì lásán ni yóò mọ sàn nínú ibi odò yẹn ẹ rí ibòmíì tó yẹ pé omi lásán ni yóò mọ sàn níbẹ̀ ẹ dẹ̀ tún rí ìmíì tó yẹ pé oyin lásán ni yóò mọ sàn níbẹ̀ àtún ní àlùjánná yìí tẹ́ bá wà níbẹ̀ ebi ò ní pa yín rárá nǹkan kò ní ṣe yín èyí tẹ́ bá ń sọ wípé ẹ̀ ń fẹ́ nínú oúnjẹ kí ẹ tiẹ̀ tó béèrè rẹ̀ ó ti déwájú yín ẹ wá ní rí ẹ̀san yìí lórí nǹkan kan ju pé ẹjẹ́ mú mi ní òdodo ní ẹni tó jupá jù sẹ́lẹ̀ fún ọlọ́run ọba lọ. ẹ̀wá rí bí ọjọ́ wa ń ròyìn àlìjáná yìí tó náà kò sí nǹkan tí a wá lè fi wé nínú yìí tí à ń rí ní ayé ń bí. ó ní anábì sọ̀sọ́lá ń sọ wípé Allah subhanahu wa ta'ala ń sọ nínú hadith qudsi wípé a'dadtu li'ibadi as-salihina ma la 'aynu ra'at wa la udhun sami'at wala yakhtur bi bali ahad wípé mo ti ṣe ìpèsè kalẹ̀ fún àwọn ẹrú mi mala ayn ra'at nǹkan tó yẹ ojú kan ò rí rí wala udhun sami'at etí kan ò gbọ́ rí wala yakhtur bi bali bákan náà bi qalbi ahadin nǹkan yẹn àti ẹ̀ kò kúrọ́ọ̀sì ọkàn wa rí pé nǹkan báyìí ni ó wà ní àlìjẹ́ náà wípé nǹkan táwa bá ń wò ayé pé àbálìjẹ́ náà ṣe máa rí nìyí ẹ̀rẹ́ lómi ilé ayé ń bí ó máa kọ́lé ilé rẹ̀ tó ṣe pé ọmọ ní àtàwọn yẹn bá ní ọmọ ní paradise on earth ni wípé àlìjánná ní ilé ayé lélẹ́yìí ṣùgbọ́n gbogbo eléyìí ànábì sọ wípé ó kàn jẹ́ nǹkan tí à ń fi orí wa rò ni kò sí inú ẹ̀ ta lè fi wé nǹkan tí ọlọ́run bá ṣe ní ìpèsè kalẹ̀ ní àlìjánná so eléyìí òun ni pé yóò dá fún oníkálukú wa ká máa ra wọlé iṣẹ́ olóore tí yóò jẹ́ kí a rí nǹkan nínú gbogbo ìgbádùn ní ayé yìí nǹkan tó wà nínú àlùjànnà yẹn àkóso ìta lè fi wé ń bẹ̀ kò wá sí nǹkan kan tí a fi rí ojú rere ọlọ́run ọba yìí náà bí kò ṣe pé ká jùpá jù tẹ́lẹ̀ fún ipa pé kí a jẹ́ mùmíní òdodo Allah subhanahu wa ta'ala wá tẹ̀síwájú pé wa yukaffiru anhum sayyi'atihim ipe bí a ti ti ṣe ládéhùn fún rẹ̀ òjíṣẹ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú ọlọ́run bá ti ṣàforíjì rẹ̀ àtàwọn yìí tí ó tún máa ṣẹ̀ eléyìí wá ní fún àwọn mùmíní pọ̀yọ̀ kẹfìrọ̀ anhum a máa ṣe àmójúkúrò fún wọn tèyí àtìyìn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọn àtẹ̀sàlàyé nínú àwọn nǹkan tí ọlọ́run ọba ó pèsè kalẹ̀ fún àwọn iṣẹ́ tó yẹ pé tá bá ń ṣe wọ́n a máa rí ìpẹ̀ṣẹ̀ rẹ látọ̀dọ̀ ọlọ́run ọba inú rẹ̀ òun náà ni kí èèyàn máa rìn lọ sí mọ́ṣáláṣí ọlọ́run ọba sọ wípé àmì sàṣálàm sọ wípé wàlámi yàkùtù kùtù wàtán ìlà ọ̀fà Allahu biha daraja wàhátọ̀ ànùbíà kàtíyà èèyàn kan ò ní kúrò nílé rẹ̀ ipò òun lọ sí mọ́ṣáláṣí lọ kírun àyàfi kó ṣe wípé àwọn mọ̀láìka máa ṣàdúrà fún un kò wá ní gbé ẹsẹ̀ kan àgbé pé ọlọ́wọ́n bá fi máa gbé ipò rẹ̀ ga bákan náà tó bá tún ṣe ń gbé ìkejì òun náà ni wọ́n tún máa máa ṣe ìpẹ̀ṣẹ̀ rẹ̀ fún un lára àwọn iṣẹ́ olóore tó ṣe pé tí bá ń ṣe wọ́n ọlọ́run mọ̀ pẹ̀sẹ̀ yàn nìyẹn ọlọ́run náà wọ́n aṣọ àlàyé pé wọ́n yìí káfíọ̀ tèyí àtìyàn àwọn ẹ̀ṣẹ̀ wọn nínú ìpè ìrun wákàtí kan sí wákàtí méjì ìkejì àlàfo tó wà láàrin wọn síra wọn ìpẹ̀ṣẹ̀rẹ̀ ń bẹ́ ń bẹ́ ìdàjì tó ní ìbátulẹ̀ kàbá àyàn lópin ìgbà tí yẹn bá jìnà sí gbòǹgbò ẹ̀ṣẹ̀ bákan náà ìrun jímọ̀ kan sí jímọ̀ kejì rọmọdọ́ọ̀nù kan sí rọmọdọ́ọ̀nù kejì ìpẹ̀ṣẹ̀rẹ̀ wà níbẹ̀ tó lára àwọn nǹkan tí ọlọ́run bá pèsè kalẹ̀ fún wa nìyẹn láti máa fi ṣe àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ wa láti máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ inú ẹ̀ àárín àwọn àfáà bíi tí wọ́n dídí ṣe tíra lórí ọ̀rọ̀ yìí lásán a máa ní mùkàfẹ́rọ́ ti dùnú àwọn nǹkan tó jẹ́ nǹkan ìpẹ̀ṣẹ̀rẹ́ tó bá wá ń ka àwọn nǹkan ìpẹ̀ṣẹ̀rẹ́ yìí àwọn nínú àwọn nǹkan tá a sọ yìí wọ́n máa kà wọ́n nínú rẹ̀ ìwé bákan náà lára àwọn nǹkan ìpẹ̀ṣẹ̀rẹ́ òun náà ni kí ìyàn jìnnà sí àwọn nǹkan tí yóò mọ mú ìbínú ọlọ́run ọba wá kẹ́rẹ̀ mọ́ wá àwọn nǹkan tí yóò fi máa rí ojú rí ọlọ́run ọba bí bí ẹ bá ṣe ń ṣe iṣẹ́ olóore sí bẹ́ẹ̀ náà ni yóò máa rí pẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba oní Allah subhanahu wa ta'ala wa kana dhalika inda Allahi fawzan azima rí àwọn eléyìí tí a sọ yìí àwọn ìró ìdùnnú tí a sọ yìí lọ́dọ̀ ọlọ́run ọba fawzan azima ipe ìyege tí ó gbọngbọ́n ni ìyege tí ó tóbi ni torí pé ẹnikẹ́ni tí ọlọ́run ọba tó bá fi sínú àlùjánnà irúfẹ́ ẹni yẹn ó ti mórí bọ́ kúrò nínú ìbínú ọlọ́run ọba ni ó ti mórí bọ́ kúrò nínú ìjìyà ọlọ́run ọba ìjìyà náà ọlọ́run ọba fi ń sọ wípé wa man zu'ziha 'anin nari wa udkhil al-janna faqad faza ìgbé ẹnikẹ́ni tí a bá kó yọ kúrò nínú ìjìyà iná wa udkhil al tí a wá fi sínú àlìjánná wa fakọ̀dì fáàzà ẹnìyẹn ó ti ṣe kí ni ó ti yege olọ́lọ́wọ́n bá fi sọ pé ní ọ̀dọ̀ ọlọ́run ọba o fawzan azima ìyege tó tóbi jùlọ nìyẹn ó dà gẹ́gẹ́ bí ẹni pé kí a mú àpèjúwe kan ní wọ́n gbé iná kalẹ̀ báyìí tí wọ́n ti kó wọn ni wọ́n ń ju àwọn èèyàn síbẹ̀ sójú wa bí àwọn aṣọ wọn mọ̀ báyìí wọ́n kàn mú àwa wọ́n kàn jọ wá sínú àlìjánná ni ẹ̀rí pé ẹni tí ó bá rí ìjìyà yẹn yóò mọ̀ gbá ah, ọlọ́run kó mi yọ gidi gan òun fi ń ṣàlàyé pé ẹni tí ó rí àlìjánná o ó ti mọ̀ wípé àwa la kó o yọ pé a kó o yọ kúrò nínú ìjìyà náà wọ́wúdì kìlà àlìjánná àwa fi sínú àlìjánná so eléyìí lára e, orí ọlọ́run ọba lórí wa ni lára àánú ọlọ́run lórí wa ni nítorí wípé tí èèyàn bá ń ṣiṣẹ́ gbogbo nǹkan tí èèyàn ń ṣe nínú iṣẹ́ olóore yóò tún máa tún tọrọ wípé kí ọlọ́run ọba kí yóò máa wà lórí nǹkan tí a mọ̀ sí alkhawfu warroja alkhawfu òun ni pé yóò máa páyà pẹ̀lú nǹkan tí èèyàn ṣe pé ọlọ́run ọba mò ń ṣe léyìí láti rí ojú rere rẹ ni mò ń wá iṣọ́ rẹ kúrò níbi ìjìyà rẹ ìyẹn ni ìbínú rẹ ìjìyà náà so yóò máa ṣe eléyìí látàrí pé káwùfù ní ẹni tó ń páyà ìyà ìbínú ọlọ́run ọba wà rọjá tó dẹ̀ ń ro kan àlìjáná ọlọ́run ọba kò ṣe pé ìyẹn ó ṣe iṣẹ́ ìyẹn máa wá jòkó lẹ̀ ní ẹni tí ó mọ̀ fọ́ sọ̀yà báyìí pa pẹ̀lú àwọn nǹkan táwa ti tì síwájú yẹn àlìjáná ni eléyìí mùmíní kan ò ní máa ṣe bẹ́ẹ̀ yẹn mùmíní máa máa bẹ bẹ́ẹ̀nà káwùfì wà rọjá láàárín ìbẹ̀rù ọlọ́run ọba ìpáyà ìbínú ọlọ́run ọba iná ọlọ́run ọba wà rọjá àti èrò kan àlìjánà ọlọ́run ọba torí ẹ̀ làwọn fi sọ wípé wa'lam lan yadkhul àlìjánà ahadukum amala wípé kí gbogbo yín lọ mọ̀ wípé iṣẹ́ yín kò lè gbé yín wọ àlìjánà tó tí ẹ bá ní kí wọn ṣàlàyé rẹ̀ dáadáa òun ni wípé iṣẹ́ yín kọ́ ló ń gbé yín wọ àlìjánà tí kò ṣe àánú ọlọ́run ọba torí ẹni tó bá ṣe iṣẹ́ kan kó àwòpẹ́ à ìpẹ̀lú àìní tí mo mọ́ straight ni eléyìí kan tí ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ni pé tí a bá ní ká wo iṣẹ́ wa bó ṣe kéré mọ́ yẹn tí a bá ní ká fi wọ́n pẹ̀lú àlùjànnà tọ́lọ́run bá ti pèsè kalẹ̀ iṣẹ́ yẹn kò lè jogún àlùjànnà ó kéré gidi gan tí àlùjànnà tọ́lọ́run bá pèsè kalẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run ọba kí iṣẹ́ yẹn kó lè bá àlépa bá àlùjànnà tíyàn bá ṣe iṣẹ́ kan ọlọ́ba máa sàn yẹn lẹ́sàn rẹ̀ ó ní wàásù àǹfààlì ó tún máa wá dọ́bù rẹ̀ sí mẹ́wàá wà á níbi ìgbàwádìí fi náà ànábì tó sọ pé a tún wá ṣe ní wàhálà áàfù dẹ́yìnfì ní èyí tí ìdípele tó pọ̀ gidi gan tó lára àánú ọlọ́run ọba nìyẹn torí wípé tí yẹn bá ṣe iṣẹ́ kan bó ṣe wùlẹ̀ ó kéré mọ́ nínú wípé kí yẹn fi wọ́n pé ọlọ́run fún tiẹ̀ fún mi ní ẹ̀san yìí yẹ́rẹ́ bá wa ṣe máa ń wọ́n nílé ayé a rí pé nǹkan tó kéré gidi gan ni ní wájú ọlọ́run ọba ṣùgbọ́n eléyìí ìfẹ́pọ̀ ọlọ́run ọba náà ló pa á láṣẹ rẹ̀ tó dẹ̀ fi àánú rẹ̀ bò wá tó bí iṣẹ́ yẹn ṣe wà yóò ẹ̀ náà ló tún máa ṣe é ní ìdìpèlé fún wa tó eléyìí lára nǹkan tí yóò wá jẹ́ kí yẹn máa rí ládàáyàn gbàlẹ́kùnrẹ́rẹ́ níbi iṣẹ́ tí yẹn bá ṣe fún ọlọ́run ọba òun náà ni wípé kí yẹn ní nǹkan méjì tá a máa ń tẹnumọ́ ikhlas wal mutaba'a ikhlas òun ni pé kí èèyàn ṣe nǹkan nítorí tọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun náà ni almutaba'a kí èèyàn ṣe ní ìbámu pẹ̀lú súnà ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ìgbà míì a wà ẹlòmíì a ṣe iṣẹ́ tí ó máa ní ìkìláàsì ṣùgbọ́n kò ní sí mutaba'a níbẹ̀ ìgbà míì dẹ̀ máa wà ẹlòmíì máa ṣe iṣẹ́ ìkìláàsì máa wà mutaba'a máa wà níbẹ̀ kò ní sí ìkìláàsì so eléyìí kò kí ń jẹ́ kí ọlọ́run ọba gba iṣẹ́ yẹn lọ́wọ́ yàn torí pé ìgbà mi á wà ẹlòmíì gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe júwe wọn nínú Qur'an amilatun nasiba tẹ̀sílà naran hamiya wọ́n ti máa ṣe gbìyànjú gidi gan nílé ayé tí wọ́n sọ́bà tí wọ́n gbìyànjú lẹ́nu pé wọ́n kírun déédéé fún ọlọ́run ọba wọ́n ṣàìsàn wọ́n ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà iná máa wọ̀ lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlàkìyámà kí ló wá fa eléyìí òun náà ni wípé wọ́n kàn dá wọ́n kàn ṣe wàhálà lásán ni kò sí ládá níbi iṣẹ́ tí wọ́n ṣe so nǹkan tí yóò jẹ́ kí yẹn máa rí ládá níbi iṣẹ́ tí yẹn ń ṣe òun ni kí yẹn ṣe àkọ́kọ́ kó wà ní ìbámu pẹ̀lú nǹkan tí ọlọ́run bá pa á láṣẹ tánàbí pa wá láṣẹ eléyìí òun ni mùtábà yẹn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ kí ìkìláàsì wà níbẹ̀ ìkìláàsì ni pé ìyẹn ṣe nǹkan nítorí ojúre láti rójúre ọlọ́run ọba so nínú ẹ̀ ààrẹ lomi yóò ní àníyàn dáadáa lórí iṣẹ́ pé mo fẹ́ ṣe nǹkan báyìí nítorí tọlọ́run àkọ́lọ́run bá lè bá yọ́nú sí mi ṣùgbọ́n irú rẹ̀ kò ní sí mùtábà níbẹ̀ kò ní lọ ní ìbámu pẹ̀lú nǹkan tánàbí pa aláṣẹ òní tí ànábì fi sọ wípé man amila amalan laysa alayhi amruna hadha fahuwa raddu ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ kan tí ò sí ní ìlànà títí Islam wípé a máa dàálù láyà ni ẹ̀rí ìrún náà ni nínú nígbàtí ọlọ́wọ́n ọba tó ń sọ̀rọ̀ nínú sọ́rọ̀tù káf ó ní ṣé kí n sọ fún yín nípa àwọn kan al-aksarina amalan àwọn náà ni tó ṣe pé alladina dọ́là sàyún fil hayati dunya wa yahsabuna annahum yuhsinuna sun'a ó ní àwọn tó ṣe pé wọ́n ti rawọ́ lè ṣe olórí ayé ṣùgbọ́n gbogbo iṣẹ́ wọn ọkàn ṣe ló fò nílé ayé ni wàyà sàbúnà ànáwó yóò sínú náà sínú àwọn rẹ̀ òpá wọn ń ṣe dáadáa àwọn ti ṣe iṣẹ́ ṣùgbọ́n gbogbo iṣẹ́ wọn wọn ò tí kó mẹ́gan tí gbogbo ẹ ti bàjẹ́ so inú ẹ̀ òun ni ẹyẹ kí a wo àpẹẹrẹ tó ní ìkíláàs látara wípé ó ń kírun ní ìkí wípé àbíkẹ́ ẹlòmíì máa wò pé òkè ẹwà anábì sọ̀lá àwọn nàṣọ́rọ̀ wọ́n máa ń gbé òjíṣẹ́ wọn gágan ó máa ń yí gidi gan ẹ̀wọ̀n náà lè máa ṣe bẹ́ẹ̀ fún òjíṣẹ́ tiwa a máa ní òkè èyí ká máa ṣe mólúdì nàbí mólúdì nàbí yìí nípa àwọn ń ṣe bá de ànábì ẹni tó ti kú ẹjẹ tí ẹ bá ti ẹgbẹ sí làákà yẹn máa ń ṣe tí ẹ máa ń ṣe bá de òkú ni a máa ní àwọn ń ṣe bá de òkú ṣùgbọ́n tá a bá wo àníyàn wọn dáadáa àníyàn yẹn ni wípé láti fi gbé ànábì ga láti ṣe gbogbo àníyàn dáa mo ti ìkíláàsì wà ń bẹ ṣùgbọ́n mùtábà ò sí kí ni mùtábà yẹn òun náà ni pé kò sí ní ìbámu pẹ̀lú nǹkan tọ́lọ́run bá fi rán ànábì ànábì ò sọ wípé tí má ti kú tán o ẹ̀ máa ṣe bá dé mi bákan náà dẹ̀ tún nìyí ànábì ò tẹ̀ tún pa àwọn sàábẹ̀ ẹ̀ láṣẹ débi pé a máa ní ari táwọn sàábẹ̀ ṣe ari táwọn tí ó tẹ̀lé wọn ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí àpẹẹrẹ ìkíláàsì nìyẹn tí ò sí mùtábà ìgbà míì àwa wà tí mùtábà máa wà nínú iṣẹ́ yẹn ni pé àwọn èèyàn láwọn ṣe iṣẹ́ ní èyí tó wà ní ìbámu pẹ̀lú súnà anábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò ní sí ìkíláàsì nínú rẹ̀ irú iṣẹ́ báyìí ẹ wo ẹni tí ó ní òun kírun tí ó ní òun gbàwẹ̀ tó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí títí ipa ní ìpè anábì pa á láṣẹ ọlọ́run bá pa á láṣẹ rẹ̀ ṣùgbọ́n wà ní sí ìkíláàsì níbẹ̀ ìkíláàsì yẹn nítorí tọlọ́run ọba ẹni tó ń kírun nínú mọ́ṣáláṣí ó wá rí tí àwọn èèyàn wọnú mọ́ṣáláṣí ó bá yí padà bó ṣe ń ka kùránì ó bá tún bẹ̀rẹ̀ sí ní dín ohun bákan nítorí pé àwọn èèyàn ti wọlé àbí ẹni tí ó ná owó tóun rí pé ah, owó tóun ná yìí o òun ná kí torí pé ànábì ń pa aláṣẹ ká máa tọrọ ìyánú ṣùgbọ́n bó ṣe wá ná owó yìí náà bó ṣe tún wá pé ah, àwọn èèyàn wà ń bẹ̀ ó wá tún ná káwọn èèyàn lè ba àyín pé wọ́n lè ba parí pé ah eléyìí náwó gan-an òun làná bìbí sọ pé àwọn mẹ́ta kan lọ́jọ́ gbé ìdàlẹ̀ kìámọ̀ ọlọ́run bá máa fi ojú wọn gbolẹ̀ wọnú náà ni àkọ́kọ́ nínú ẹ̀ òun ni ẹni tí ọlọ́run bá fún ní ìmọ̀ ìmọ̀ tí ọlọ́run bá fún yóò máa wá lọ́jọ́ gbé ìdàlẹ̀ kìámọ̀ ọlọ́run bá máa ní ìmọ̀ tá a fún ẹ báwo ló ṣe lò ó a sọ pé mo fi kọ́ àwọn èèyàn púpọ̀ mo kọ́ lágbájá mo kọ́ tàmẹ̀dù ọlọ́run bá ni ó ṣe eléyìí nǹkan káwọn èèyàn lè bá ní ní àwọn èèyàn rẹ̀ ti yẹ wọ́n ti fún ẹ ládàá rẹ̀ yẹn ni pé ọmọ á ti ojú rẹ̀ fà náà bẹ́ẹ̀ náà ni ẹni tí ọlọ́mọ ọba tí ó fún ní owó pélé iná tọ́jọ́gbìn dàlùkìyàmọ̀ ábẹ́ lọ́wọ́ rẹ̀ gbowó tá a fún ẹ bóòlù ṣe ṣe àná mo ná lójú ọ̀nà tiẹ̀ ni mo ṣe gbá mo ṣàwo ọlọ́mọ ayọ̀rọ̀ ní ipa òun náà wú ẹ káwọn èèyàn lè ba yẹn pé olówó ni kíníkan kíníkan nígbà dẹ̀ ti yẹn so òdìpẹ́ládẹ́ náà ni wọ́n máa ti ojú ẹ̀ wọ́ọ́lẹ̀ wọnú náà bẹ́ẹ̀ náà ni ẹnì kẹta tó ṣe pé ọlọ́run ọba ó fún lágbára ó wá ní lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ní à agbára tó fún mi mo jà lójú ọ̀nà rẹ mo ṣe gbá mo ṣàwo àmà ní irọ́ ni ó ṣe eléyìí káwọn èèyàn lè bá yẹn gbá alágbára ni pé ọ̀dẹ̀ ti yẹ ó ti tán fún ẹ náà nìyẹn so tá a bá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta àá wípé gbogbo wọn ni wọ́n ṣe nǹkan tí ànábì pa wá láṣẹ mùtábà wà nù iṣẹ́ wọn ṣùgbọ́n kí ni nǹkan tó pa sófo níbẹ̀ òun náà ni ikhlas kò lọ ní ìbámu pẹ̀lú àti wọn ò ṣe láti rójú rẹ ọlọ́run ọba ìbámu wà pẹ̀lú súnà ànábì ṣùgbọ́n wọn ò ṣe láti rójú rẹ ọlọ́run ọba sọ̀hánà gbọ́dọ̀ fi sísàlẹ̀ ọkàn wa tábà ti fẹ́ ṣe nǹkan àkọ́kọ́ ṣé kíní yìí torí ta ni mo fẹ́ ṣe ṣé torí tọlọ́run ọba ni àbí torí tànábì rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sota láti rí pé nǹkan yìí o ọlọ́run ba ló ní ma gbà mò ń gbà nítorí tọ́lọ́run ba ni ní ìgbà káwọn èèyàn lè bá sọ pé ah, à ní ó lágbára gan mọ́ ń gbàwẹ̀ gan bó ti gba alẹ́ ló gbélé àbíkẹ́ náà mò ń kírun mi kí nítorí tẹ́ni kan torí tọ́lọ́run ọba náà ni mo rẹ̀ ń gbàwẹ̀ mi ìgbà mò ń yọ zàká mi ìyọ́ nítorí tẹ́ni kan torí tọ́lọ́run ọba ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkíláàsì nìyẹn ìpè gbogbo nǹkan tí yẹn bá ń ṣe yẹn gbọ́dọ̀ jẹ́ kí yẹn tọ́kọ̀ yẹn mọ dúró dáadáa lórí pé mò ń ṣe láti rí ojú rere ọlọ́run ọba tí yẹn bá rẹ́rìn kí yẹn mọ̀ pé mo rẹ́rìn sítámẹ̀dù nítorí tọ́lọ́run ọba ni ìyẹn kọ́lọ́run lè ba fún mi ní ládàá pé mo rẹ́rìn sọmọ ìyá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ then àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wá ni pé kí nǹkan yẹn máa lọ ní ìbámu pẹ̀lú súnà ńṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam pé nǹkan yìí o mo àkọ́ mo ń ṣe láti rójú rẹ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì sọ́lọ́run ló ní kí n ṣe àbánábì ló ní í ṣe àwọn ti rí i pé mo ti ṣe nǹkan yẹn láfún tuntun ọlọ́run ọba ìyẹn ti dúró ẹ̀kejì tí nǹkan yẹn ò bá bá súnà ọlọ́run ọba lọ tí ò bá súnà nábì mu nǹkan yẹn ọlọ́run nígbà lọ́wọ́ mi torí pé ọlọ́run bò rán mi ó lè gbà níyàn mi dáa ṣùgbọ́n ọlọ́run ò rán mi bẹ́ẹ̀ náà ni kí èèyàn ní ṣe ṣe dáadáa káníyàn wọn da ọlọ́run bò ní gbà lọ́wọ́ yàn tó méjèèjì ó ń tẹ̀léra wọn èyí táwọn olóyìnbó máa sọ pé ó ń lọ ní faripasu naam Allah subhanahu wa ta'ala wá ní wa yu'adhdhiba al-munafiqina wal-munafiqat wípé láti wá fi ìyà jẹ àwọn mùnáfìkì lọ́kùnrin àti mùnáfìkọ ìyẹn ni mùnáfìkì ní obìnrin so eléyìí ń sọ pé bá ṣe ti ṣàdéhùn fún àwọn mùmìnì pé àwọn máa rí àlùjánnà látara ìtẹ̀lé tọlọ́hun ọba àti tòjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn mùnáfìkì àwọn wọn ò ní rí àlùjánnà bí kò ṣe wí pé wọ́n máa rí ìjìyà ọlọ́hun ọba látara ìtakò tọlọ́hun ọba àti ti òjíṣẹ́ rẹ̀ wọ́n ní wàlmùsìrìkínà wàlmùsìrìkát àti mùsìrìkínà ní ọkùnrin mùsìrìkát àwọn náà ní obìnrin àwọn wo ní munafiki àwọn wo ní mushrikun àwọn eléyìí àwọn náà ni àwọn tó ṣe wípé wọ́n takotọ lọ́wọ́n ọba àti tànàbí sallallahu alaihi wasallam kí a kọ́kọ́ mú látòrí munafiki nifak èyí tí a mọ̀ ní munafiki ó wá láti bí ọ̀rọ̀ nifak nifak tí a rí yẹn òun náà ni kíyàn máa ṣe ìwà àgàbàgebè kíyàn máa wùwà mùnáfìkì eléyìí ọ̀tọ̀ nìkan tíyàn ní ní àníyàn ọ̀tọ̀ nìkan tíyàn fi hàn sí àwọn èèyàn ìwà mùnáfìkì ni eléyìí tó ẹni tó bá wá ní irú ìwà báyìí ọmọ àná ni ṣùgbọ́n láti lè pé lọ́mọ àná agbọ́dọ̀ ní àgbọ́yé mùnáfìkì dáadáa nifak ó pín sí ọ̀nà méjì a ní nifakul akbar wa nifakul asgar ìṣe mùnáfìkì tí ó tóbi àti mùnáfìkì tí ó kéré nifakul akbar òun náà ni ànífàkù àlàyìntìkọ́ọ̀dì kí èèyàn ṣe ìwà àgàbàgebè ìwà ṣèyí sọ̀hún èyí tó wá láti ìsàlẹ̀ ọkàn pẹ́pẹ́ àdíọ́kàn ènìyàn ni mùnáfìkì ni so eléyìí ọmọ náà ni eléyìí òun ni ní ìlú Madina nígbà táwọn ànábì wà nílùú Madina a rí àwọn mùnáfìkì náà débi pé ọ̀rọ̀ wọn ó tóbi débi pé ọlọ́run ọba sọ súrà kalẹ̀ nítorí wọn tá ń pè ní súrọ́tòlì mùnàfíkùn ọlọ́run ọba fi ń sọ fún ànábì níbẹ̀ pé ìdàjà àkàlì mùnàfíkùn náà kọ́ọ̀lù nàṣàdù ìnàkà rasulùlá ànàkà rasulùlá pé táwọn nàbì kí bá wá tí wọ́n ipe wallahu ya'lamu annaka rasula wallahu yashhadu anna innal munafiqina lakazibun ipe má dá wọn lóhùn ìwọ̀n munafiki ni wọ́n tí wọ́n bá ti dé ibi tí wọ́n máa ti ń dé yẹn wọ́n máa tún máa ṣe yẹ̀yẹ́ níbẹ̀ pé má dá wọn lóhùn o Ọlọ́run bá kódà káwọn má jẹ́rìí Ọlọ́run bá jẹ́rìí pé ìwọ òjíṣẹ́ rẹ ni òjíṣẹ́ òun ló jẹ́ so eléyìí Ọlọ́run bá fi sọ̀rọ̀ púpọ̀ nípa àwọn munafiki nínú suratul Baqara ọni ọni kọ́lọ́ ọba sọ wọn ah, wa idha laqul ladina amanu qalu amanna tọ́ba rẹ àwọn mùmíní wọ́n máa sọ fún wọn pé à ah, mùmíní làánà wa idha khalaw ila shayatinihim qalu innama nífàkù le eléyìí náà ń pè ní nífàkù al-i'tiqadi èyí tó wá láti ìsàlẹ̀ ọkàn tó eléyìí ó burú jáì gidi gan nífàkù al-i'tiqadi tàrẹ̀ rí yẹn àwọn àlàyé rẹ̀ nínú rẹ̀ nínú ìwà rẹ̀ òun ni ẹni tó ṣe wípé ó máa ń ṣe ìsìzáwú bìláhì wa rasuli kí yẹn máa fi ọlọ́run ọba àti ànábì rẹ̀ ṣe yẹ̀yẹ́ eléyìí wá nífàkù ni eléyìí ẹni tó bá dẹ̀ ṣe irú rẹ̀ ọlọ́run ọba ti ṣe àdéhùn náà fún ọlọ́run fi sọ pé innal munafiqina fi darikil asfal minan nar wípé àwọn munafiki wọn máa máa wà ní ìpẹ̀tẹ́lẹ̀ pátápátá nínú náà yẹn pé ọ̀rọ̀ tí wọn ó burú lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí nífàkì títí alákọ̀ọ́kọ́ nìyẹn so lára àmì rẹ̀ òun ni ẹni tí ó ń bú ọlọ́run ọba àti ó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ kí èèyàn máa fi ọlọ́run ọba àti oúnṣẹ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ ilé yìí lára ìwà nífàkù nìyẹn kan ní ọlọ́run ọba sọ báyìí kí wọ́n ní ọlọ́run wo àárín nígbà kan báyìí tí wọ́n ń ṣe ìbéèrè yẹn jẹyọ ní last year i mean last week a ń sọ ṣe beauty pageant ní nàìjíríà nígbà yẹn so nígbà tí wọ́n fẹ́ ṣe ara àwọn kèfèrí yẹn ó wá lọ kọ́ sínú pépà ó wá sọ̀sọ̀kúsọ nípa ànábì sallallahu alaihi wasallam ìwà nífàkù nìyẹn tó yẹ pé mùmíní ló sọ eléyìí mùmíní yẹn kèfèrí ó ti di kèfèrí bẹ́ẹ̀ yẹn pẹ̀lú nǹkan tí ó sọ yẹn so eléyìí ó sọ̀rọ̀ burúkú nípa ànábì débi pé àwọn ọmọ ìyá wa ní òkè ọya nílẹ̀ haúsá wọ́n bá bínú wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn kírísítẹ̀n lọ eléyìí àwọn ti tayọ ààlà ṣùgbọ́n eléyìí ò tí wàá sọ pé káwọn náà tayọ ààlà kò sí ní nǹkan tọ́lọ́run bá ti pa á láṣẹ wípé kí a máa gbé òfin sọ́wọ́ ara wa tàbá ti rí ẹni tó ṣẹ̀ ká má fẹjọ́ rẹ̀ sun àwọn alákòóso àwọn ìjọba ká bẹ̀rẹ̀ sí ní sáré mọ gún wọn lọ́bẹ̀ ká mọ bọ́ǹbù wọn ká mọ pa wọn eléyìí kan tó burú nìyẹn tàbá rí ẹni tó ń bú ọlọ́run ọba níṣojú wa báyìí à ṣe kí nìyẹn à bínú sí àárẹ̀ ìbáàjà ṣùgbọ́n ìbáàjà yẹn òní pé àní bá ṣọ̀rẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe yẹ ṣùgbọ́n àní mú ká la fẹ́ gun lọ́bẹ̀ pa àbáfẹ́ bọ́ǹbù ẹ̀ látara wípé ó gbu ọlọ́run ọba àní ṣe lè ilé kò sí àkóso yẹn lọ́wọ́ wa ọwọ́ ìjọba ni a máa gbé yẹn lọ. bákan náà nìyí lára èyí tí èèyàn lè fi gbé lọ ọ̀dọ̀ ìjọba wọ́n lè gbé lọ court àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ti kèfèrí lọ́hùn àwọn máa ní a freedom of speech bí freedom of speech wọn a ní pé oníkà ó lè sọ̀sọ́ kú sọ ń pọ̀ lọ́wọ́ lè sọ kò sí ẹni ẹ̀kọ́ ò lè gbìyàn lọ kọ́ọ̀sì lórí yẹn ṣùgbọ́n eléyìí ọkùn ní ṣẹlẹ̀ nílẹ̀ títí Islam bákan náà nìyí tó bá wá ṣe wípé ànábì ni ẹni yẹn bú sọ́ọ̀lá ni pípa ni ṣùgbọ́n kò ṣe ọwọ́ wa ni a gbé sí pé apáyàn ó tún wọ́n máa pa nítorí wípé ó bú ànábì sallallahu alaihi wasallam àyàfi tó bá ṣe wípé ẹni yìí ó ṣe istikrahan ní ẹni tó ṣe pé wọ́n jẹ́ nípa ṣe ni bóyá àwọn kèfèrí mú nísìn kí wọ́n wá nà kan lóyá sọ pé ànábì gba ànábì àwo kó mọ́ sọ kó sọ ń pa ànábì gẹ́gẹ́ bí àwọn amẹ́ríkà ṣe mú àwọn mùmìnì nígbà yẹn tí wọ́n tì wọ́n mẹ́wọ̀n tán bá nà wọ́n gbà yẹn kán wọn sọ kó sọ pé ó yá mọ̀ sọ̀rọ̀ kú sọ pọ̀lọ́ àtànábì kò sí láì fi ń pa pé tó bá sọ eléyìí nítorí wípé ànábì sọ wípé sallallahu alaihi wasallam inna Allaha tajawaza li an ummati alkhatahu wa nisyan wa mastukiri wa alayhi ọlọ́run bá ti ṣe àforíjì fún wọ́n mistake wa nisyan nǹkan tí wọ́n ṣe pẹ̀lú ìgbàgbé ọmọ sùkìrì hu àlẹ́ àti nǹkan tí wọ́n jẹ wọ́n ń pa ṣe nínú ẹ̀ nígbà tí nígbà táwọn ànábì wà ní ìlú mọ́kà sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn sí ẹ̀sìn àbí nínú àwọn tó pè sí ẹ̀sìn tó ṣe wípé wọ́n wà nínú ẹni tí ò lágbára Ammar ibn ń bẹ nínú wọn Bilal ibn Rabah òun náà wà nínú wọn nípa àwọn kèfèrí Mẹ́kà wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìyà wọn tí wọ́n ń nà wọ́n nínàkúnà pé Bilal ń tiẹ̀ á gbé òkúta ńláńlá nínú oòrùn tó mú gidi gan wọn á tẹ síbẹ̀ wọn á tún gbé òkúta tó gbóná lè láyà ó dẹ̀ tún bẹ̀rẹ̀ sí máa sọ pé Allah àtọ́wẹ́ ahad ahad ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo òun ò sọ nǹkan tí wọ́n ní kó sọ ṣùgbọ́n Ammar ibn Yasir wọ́n ní kó sọ pé ànábì igbá kó sọ ogún sọ nǹkan ànábì kó sọ ogún sọ nǹkan lọ ó bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn nǹkan yìí wọ́n ní gbàtí wọ́n ti wá nà ṣeléṣe tán àwọn yòókù wa gbé lọ síwájú ànábì ó dé wájú ànábì sallallahu alaihi wasallam ànábì ni ó wá ń sunkún kára wọn pé a ah, mo ti sọ̀sọ̀kúsọ ń pa ẹ gidi gan léni ànábì sọ pé kí ni àwọn nǹkan tó sọ ó ní gbogbo àwọn nǹkan tó sọ yẹn wàyín àádá rúd tí wọ́n bá tún nẹ̀ tó tún sọ pé kó tún àwọn nǹkan yẹn tuntun sọ wípé kò sí láì o kò sẹ́sẹ̀ lọ́rùn ẹ̀ so eléyìí ni pé wọ́n jẹ́ nípa ṣe àwọn nǹkan yìí ni so nífàkù ẹni tí wọ́n bá wá tó bá wá mọ̀ọ́mọ̀ tó bú ọlọ́run ọba àbí ó ń fi ọlọ́run ọba ṣe ẹ̀yẹ ó ń fa ànábì ṣe ẹ̀yẹ láì ṣe wí pé wọ́n jẹ nípa pé ah, àbíkẹ́ láì ṣe pé wọ́n fọ́ọ̀sẹ̀ pé tó bá sọ a máa dúnbú tó bá sọ tó bá bú ọlọ́run ọba a máa ń pa ni so eléyìí tó bá sọ lágbègbè yẹn kò sẹ́ṣẹ̀ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ẹni tí kò sí nínú pò yìí tí wọn fọ́ọ̀sẹ̀ tó mọ̀ọ́mọ̀ sọ eléyìí munafiki ni ó ní pé ó ń ṣe àfihàn islam wà ábùtọ̀nà anifak aṣírìkù yẹn ni pé ó dẹ̀ di nǹkan mí ní àdìọ́kàn rẹ̀ so eléyìí ọlọ́run fi sọ pé fi darkil asfal minanar nar yóò máa bẹ nínú ipò tí ó lọlẹ̀ pátápátá jùlọ nínú ná tó lára rẹ̀ nìyẹn láàrùwà nìyẹn dẹ̀ nínú rẹ̀ òun náà ni kí ìyàn ìrọ́dọ̀ ànilá wa rasul kí ìyàn gúnrí kúrò níbi tọ́lọ́wọ́n ọba àti ti òjíṣẹ́ eléyìí náà níbi títí èyí pé ìfi ọlọ́wọ́n ọba àtànábì ṣe yẹ̀yẹ́ nínú àyà kan nínú suratul ahzab ọlọ́ni lára mùnáfìkì mọ̀dínà nígbà yẹn àwọn kan wà wọ́n ń sọ̀rọ̀ nípa ànábì wọ́n fa ànábì ṣe yẹ̀yẹ́ pé kò sí àwọn mùnmí bẹ́ẹ̀ wọ́n ní à rí oníjẹkújẹ ni wọ́n jáde kínní kan ó wá ń sọ̀rọ̀ kú sọ mùmíní kan nínú àwọn mùmíní tó wà ń bẹ̀ wá lọ sọ fún ànábì pé kan báyìí báyìí báyìí báyìí ni àwọn nìyí ń sọ òun ni ọlọ́wọ́n bá wá sọ áyà kalẹ̀ wípé àwọn sọ pé ìnáma kúnná nàkúdú wa nal'ab ọlọ́wọ́n bá ń sọ pé abillahi wa ayatihi wa rasuli kuntum tasta'zirun la ta'tadhiru qad kafartum ba'da imanikum ẹ má wulẹ̀ wá excuse kankan fún wa yín ẹ má wá wíjàre kankan fún wa yín ẹ̀ ń fọlọ́wọ́n bá ṣe ẹ̀yẹ ẹ̀ ń fi ànábì ṣe ẹ̀yẹ wá sọ pé a kàn ń ṣeré ni wípé qad kafartum ẹ ti di kèfèrí ba'da imanikum lẹ́yìn tẹ́ ti pé ayé ní mùmìnì ànábì wa bẹ́ẹ̀ ní ní káwọn sàbẹ́ kí wọ́n wọ́ wọn nílẹ̀ káàkiri ìlú Mádínà nígbà yẹn látara ìfìyàjẹ wọn fún nǹkan tí wọ́n ṣe yẹn so ìwà nifak lára rẹ̀ òun náà nìyẹn inú rẹ̀ òun ni kí ìyàn máa dunnú nígbà tí ìyẹpẹrẹ bá ń bá Islam kí ẹ̀ wá máa kí inú ìyàn máa dùn kí ìyàn á máa banújẹ́ nígbà tí ìṣẹ́gun bá ń bọ́ tó bá wà fún Islam lára ìmọ̀ dunnú tí ìyẹpẹrẹ bá ń bá Islam bóyá kí ẹ̀ rí ẹni tí ó lo ìjáàbù nísìn kẹ́ni kankan sáré tó kó kan sáré lọ sí ìjáàbù lórí ẹni kí mùmí níwá mọ́ rẹ́rìn mùnáfìkì lẹ́ni yẹn àbíkẹ́ kí yẹn rí ẹni tó lo nìkọ́ọ̀b kí kí wọ́n wá gbáwájú yẹn kọjá kí yẹn wá máa fi ṣe èyẹ pé ẹ̀rí elégúnú kí yẹn wá máa sọ̀sọ́kúsọ nípa rẹ̀ eléyìí wá mùnáfìkì ni eléyìí ẹni tí ó bá tó wá pé àtọ̀fàlẹ́ ọkàn ẹni eléyìí inú náà òní ọ̀rọ̀ rẹ̀ máa inú ẹ̀ kí wọn wá rí ibi tí wọ́n ti ń bá àwọn mùmí níjà tí wọ́n wá ń ṣẹ́gun àwọn mùmí kínú yẹn wá máa dùn eléyìí wá mùnáfíkì ni àbí kẹ́ kí wọn ibi tí islam ti ń borí kínú yẹn wá máa bàjẹ́ wá mùnáfíkì ni eléyìí rẹ̀ nìyí ilé nifakul akbar ni nifakul ẹ̀ǹtẹ̀kọ́dí èyí tí ó ga ni bákan náà kí wọn rí ibi tí wọ́n ti ń fi àmì ọlọ́wọ́n bá ṣe ẹ̀yẹ àbí ẹni tó gbé kúránì báyìí kó wá jù lẹ́lẹ̀ kó wá máa yẹpẹrẹ rẹ̀ ká máa wò bẹ́ẹ̀ yẹn náà ilé yìí àbíkẹ́ kí ni wọ́n á máa dùn ká máa rẹ́rìn pé ọmọ yìí ti ń pààyàn lẹ́rìn ilé ìwà nifak ni ìyẹn bákan náà nínú ìwà nifak òun náà ni kí ìyẹn rí àwọn kèfèrí kí inú yẹn á máa dùn sí wọn débi pé ìyẹn ó wà máa gbé ọlá fún nǹkan tí wọ́n ń ṣe lẹ́sìn táwọn fi ń ṣe pé àwọn ń pèpè sí pé àwọn àlùmọ́ọ́nì àwọn ètè ìsìn ògbọ́lọ́run ká kí inú á máa dùn sí wọn eléyìí wà ní fáàkì ni kàwárí mùmíní tó ń sọ̀rọ̀ nípa ọlọ́wọ́n ọba tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn káwọn sọ pé ah, títa àwọn eléyìí ti le jù jàre àwọn yìí náà máa sọ pé kí yan nínú gbọ̀n kí sòkòtò yan rí báyìí bákan bákan táwọn eléyìí ti le jù jàre kí wọn á rí kèfèrí tó ń ṣe zìnà tó ń ṣe gbogbo ẹ̀ káwọn ah, eléyìí a perfect man nílé eléyìí dẹ̀ kọ́mọ̀ nílé àwọn mùmíní pàápàá jùlọ tí àwọn tó máa ń pe àwọn ní àwọn elite ipá àwọn kàwé tó máa rọ ọmọ wọn tó ń ṣẹ̀sìn wọ́n máa wọn ní níbo ló ti rí lè wọ́n máa rí ẹnkọ́ ọmọ wọn tó lo ìjáàb níbo ló ti rí lè wo kí n tó dijú kí n tó lajú kò bọ́ kíní ẹ lọ́rùn ẹni o kíníkan kíníkan ọmọ tó wọ miniskirt ṣé ìwò rí bí ápù ẹ ṣe rí tó wá tó dress corporately wọ́n máa mọ eléyìí ta ìwà burúkú gidi gan nìyẹn ìwà nífàkì nìyẹn kí èèyàn máa jẹ́kẹ́lẹ́ yìí kó ìrìnlẹ̀ sọ́kàn rẹ̀ tó bá ìrìnlẹ̀ sọ́kàn ó lè yọ kó ní agbègbè islam so nífàkù ti alákọ̀ọ́kọ́ nìyẹn nífàkù ti ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni nífàkù asgar òun ni ìwà alágàbàgebè tó ṣe wípé kò yọ̀yàn kó nínú islam ṣùgbọ́n ẹni tó bá ń ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá ni yóò mọ̀ kó sí òun ni anabi sọ̀rọ̀ sọ́lá ń sọ wípé ọ̀ní ah, arba'un man kuna fihi. فيه خصلة من النفاق لا لا لا يرد عنها حتى يزعها wípé ẹni tí ìròyìn mẹ́rin kan bá ń wà lára rẹ̀ wípé ìròyìn mẹ́rin yẹn wípé ìròyìn nìfàk ni tó wà lára rẹ̀ ó ti wà lára ẹ̀ nìyẹn kò wá ní yẹ kò lọ́rùn rẹ̀ àfi tó bá tó gbé e jù sílẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ ìdá hadafa kaziba tó bá sọ̀rọ̀ yóò parọ́ ìdá wàhádá akhlafa tó bá ṣàdéhùn yóò yapa àdéhùn yẹn ọ̀yìnbá túmínà kọ́nà tó bá fi nǹkan tì sí lọ́dọ̀ yóò jà ń bá rẹ̀ wàyídà ká sọ́mọ́ fajarọ̀ tó bá jà yóò ṣe kí nìyẹn yóò tayọ àlà níbi ìjà náà tó ìwà nifak nìyẹn ẹni tó bá ń parọ́ tó máa ń parọ́ ní gbogbo ìgbà tó dẹ̀yìn pé irọ́ ń pa ó wà lórí ọ̀dọ̀ àwọn ọlọ́jà ẹlòmíì ara ọjà léyè kan ní àwàlá ìmúfọlọ́wọ́n bá búra mo ṣe gbá mo ṣàwo ìgbé nǹkan yìí iye báyìí ni mo rà á ó dẹ̀ mọ̀ pé rọ́ọ̀lù ń pa ìwà nìfàk ni ṣùgbọ́n eléyìí kò ṣe nìfàk tọ́lọ́wọ́n bá sọ pé ẹnìyẹn yóò mọ̀ bẹ́ẹ̀ nínú náà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńláńlá ni ó ń dá bẹ́ẹ̀ yẹn nínú rẹ̀ òun náà ni wáàdà akhlafa yóò ṣàdéhùn ìpàdé mi níbi báyìí báyìí báyìí owó tí mo yá lọ́wọ́ ẹ̀ máa san fún ẹ lọ́jọ́ báyìí báyìí báyìí akhlafa yóò ya pàdéhùn wọ́dẹ̀ ló ṣàdéhùn àbíkẹ́ ó yẹ pé ó ṣe àdéhùn pé nǹkan báyìí báyìí báyìí máa ṣe fún ẹ tó wá dé lọ́jọ́ yẹn wọ́n bínú ìnílé fún ẹ eléyìí tó bá yẹ pé nǹkan yẹn ó ṣe àdéhùn rẹ̀ ọlọ́run wá fún ní ìkápá rẹ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó yẹ pé nǹkan tó yẹ pé ó ní ìkápá rẹ̀ ni ó ti mọ̀ lọ́kàn rẹ̀ ìgbà tó ń ṣe àdéhùn yẹn pé mi ní ṣe nǹkan yìí ó ní pápá insha Allah a máa gbéjọba kalẹ̀ lọ́jọ́ báyìí báyìí ṣùgbọ́n tó bá dé ọjọ́ yẹn wọ́n á ní à ẹ má bínú ọ wípé kò rí bẹ́ẹ̀ mọ́ débi pé àwọn èèyàn tún wá súnmọ́ táwọn èèyàn bá fẹ́ ṣe example gba ìwà ní à inshallah bàbá ń gídá ẹ má sọ yẹn o so tíyẹn bá ti mọ̀ pé èèyàn ò ní ṣe nǹkan kí ẹ má wulẹ̀ ṣàdéhùn rẹ̀ ju pé kí àwọn máa ṣàdéhùn ẹ tó bá ń ṣe irú nǹkan báyìí mùnáfíkì ni bákan náà ọ̀yídà túmínà kọ́ọ̀nà wọ́n fi nǹkan ti sí lọ́dọ̀ bá ń gbà tọ́jú rẹ̀ yóò wá jàǹbá nǹkan yẹn pé à mo ti lò ó ò ní bínú ni ọ̀tọ̀ ni kí wọ́n fi nǹkan ti síyàn lọ́dọ̀ kí wọ́n dẹ̀ sọ wípé nǹkan yìí o ìjọba ìjọ òun ni wàá gbà nǹkan yẹn padà ṣé mo lè ya ó dẹ̀ fún yàn níyànda pé ya mọ kí wọ́n gbà yànda lọ́wọ́ kí wọ́n ya gan ni àmọ́ bínú musare lónìí kìnìkan kìnìkan eléyìí wà ní fák nìyẹn nǹkan tí yàn lò tí wọ́n dẹ̀ mọ̀ pé yòó ní rí dá padà bákan náà wàá ìdá sọmọ fajarọ tó bá já ó máa tayọ àlà níbi ìjà yẹn yòó ní tó yẹ pé káwọn èèyàn lè bá a fún lẹ́ ààrẹ yóò mọ̀ mọ̀ yóò mọ̀ parọ́ lórí pé ó fẹ́ rojọ́ káwọn èèyàn yóò ṣe pé yóò sọ gbogbo ẹ̀ yóò mọ̀ bú ẹni tó ń bá jà àwọn èèyàn máa ní à ẹnu eléyìí bó ṣe mú yẹn òun ló jẹ̀bi òun ló jàre pé torí òun ló rẹ́jọ́ rò dáadáa eléyìí náà kò dá lára wa ní fáàkì nìyẹn so lára eléyìí ni ọlọ́run sọ pé àwọn mùnàfíkì yẹn wà yóò á dìbà lè mùnàfíkì náà wà lè mùnàfíkọ́ọ̀sì ọlọ́run ọba á fi ìyà jẹ àwọn mùnáfìkì lọ́kùnrin àti mùnáfìkì ní obìnrin wàlmùsìrìkínà wàlmùsìrìkáàt àti àwọn mùsìrìkúnà àti mùsìrìkáàt ilé iná mùsìrìkù ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọ̀nà méjì ni ó pín sí àní ṣírìkùl akbaru àdẹ̀ní ṣírìkùl asgaru kí èèyàn wá akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba ni à ń pè ní ṣírìkù èyí tí ó tóbi jùlọ òun ni kí èèyàn ṣe ṣírìkù níbi nǹkan tó ṣe wípé èèyàn níkapá lórí rẹ̀ àyàfọ́ lọ́wọ́n ọba nìkan kí èèyàn ṣe ẹbọ sọ́lọ́wọ́n ọba ònàlọ́wọ́n ọba fi sọ wípé mo rọrọ̀ ní ẹni tí èèyàn máa ń gbá alé ju pé kí èèyàn tún máa wá mi ní akẹgbẹ́ lọ ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan tó bá ṣe ẹbọ pẹ̀lú mi nínú rẹ̀ yẹn ni pé ó wá akẹgbẹ́ pẹ̀lú mi nínú rẹ̀ tàràtú wà ṣíríkà màá dáadé ṣíríkù tó ṣe inú ẹ̀ òun ni irun táǹkì ẹni tó bá ń kí irun wípé láti lójú rẹ ọlọ́run ọba yóò gbà ládá ẹni tó bá dẹ̀ ń kí wípé káwọn èèyàn lè bá àyín ó ti ṣe ṣíríkù nìyẹn àti ó ti ṣe ìkẹta mọ̀ sí ṣíríkù nìyẹn àríyáwó ṣíríkù asgar ni ríyáwó ṣùgbọ́n ṣíríkù akbar àwọn nǹkan tó wà fún ọlọ́run ọba nípa dídúran ni nípa ṣíṣe kíkírun ni ìyọ zaka ni àti gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba nìkan ni ìyẹn máa ń ṣe é fún ńlọ́nà wa fi sọ pé kúl iná sọ̀láàtì rẹ̀ anábì máa sọ pé irun mi wà nùsùkí àti ìdúnà mi wà màhíyáyà ìmọ̀ abẹ láàyè mi wà màmáàtì àti àìbímọ abẹ mi ni so ìyẹn máa fẹ́ dúran sí tí ẹ̀ máa fẹ́ dúran yóò ní pa dúran látara wípé wọ́n sọ pé àdúrà tó ṣe yẹn kí èèyàn dúran látà káwọn èèyàn lè bá sọ wípé a ah, ẹran tó dùn yẹn o ó fi ṣe ìjọsìn nǹkan míì ni sọ eléyìí ẹni tó bá ti lè ṣe eléyìí kò ní ní kankan tá máa péjú pé ó ṣe ẹbọ sọ́lọ́run ọba lọ so àbíkẹ́ sọ̀láàtù láàrin yẹn pé èèyàn máa kírun gbogbo ìtẹ̀ ìlọrùkú ìlọsùjú ọlọ́run ọba ló wà fún yòówá nílọ síbi ìdí òòṣà kí wọ́n máa tẹ̀ kí wọ́n máa ní à ah, ní ìjọsìn fòsà yẹn bákan náà ni ìlọlé ọlọ́run ọba kí ẹ lọ ṣe hajj ibẹ̀ ni ẹ máa ń gbélé ọlọ́run ọba lọ ìwá ní lọ sí ibi sàárè kan bóyá nílùú wa ta wà ní àbí ìlú bòmíì kí ẹ wọn máa dò ìka sàárè yẹn kí ẹ ká ní kí ló ń ṣe ọ ní à mo ń ṣe tàwáàfù ni mi lágbára àti lọ mọ́kà wọn á ní mọ̀ ṣe so eléyìí ṣíríkù ni ẹbọ ńláńlá ni ẹ tó bá dẹ̀ ṣe ipò rẹ̀ òun náà ni tọ́lọ́run ti sọ pé ìbínú ọlọ́wọ́n ọba ni ìyẹn náà ni ìyà ẹlẹ́ta ìlérò iná sọlá ṣíkùlá agbárù nìyẹn bákan náà ìdúran kí wọn á ṣe àwọn kan wà ń ṣe ògùn àjọbọ ẹlòmíì iṣẹ́ taxi park ni ló ti ń ṣiṣẹ́ àwọn yẹn tẹ̀ máa ní táìmù míì tó máa ní àwọn ń ṣe ògùn àjọbọ so mùmíní tó bá wà ń bẹ̀ kó bọ̀ bá wọn dáwó rẹ̀ torí pé òun náà bá wọn dáwó nínú ìdúran fún òòṣà nǹkan míyàtọ̀ sọ́lọ́run ọba nìyẹn so ṣíríkù ni eléyìí ṣírìkùl akbaru nìyẹn tó máa ń gbéyàn kúrò nínú islam èyí tó wá jẹ́ ṣírìkù kejì òun náà ni ṣírìkùl asgaru òun ni èyí tí ò ní máa gbéyàn kúrò nínú islam ẹni tí ó bá ṣe eléyìí nínú rẹ̀ òun ni kíyàn de ìfúnpamọ́wọ́ inú ẹ̀ kíyàn lu ní àgbékọ́ kíyàn ṣòkàmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kíyàn ṣe rìyáwó ìyẹn kárí mi gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣírìkù ni wọ́n torí pé ẹni tó ṣe gbogbo eléyìí yóò gbọ́kànlé bí ẹni pé nǹkan yẹn òun ni yóò dóòlà òun nínú ìyà àbíkẹ́ nínú nǹkan ọ̀fọ̀ tó bá fẹ́ ṣe àbí nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ sóhun so eléyìí òun ni anabi sọ̀rọ̀ sọ́lá mi sọ wípé iná rúkọ wàtàmá im wàtíwàlà ṣírìkù kí ìyàn máa ṣe rúkọ rúkíyà wípé ẹni tí àìsàn kọlù kí yàn ṣàdúrà fún nínú Islam ó tọ́ ṣùgbọ́n kí ẹran fẹ́ ṣàdúrà fún kí ẹ wá lọ gbé ọfọ̀ kí ẹ mọ lórí rẹ̀ eléyìí ṣíríkù ni wàtàmọ́ im àbí àwọn nǹkan tí ẹ ń gbé kọ́ nínú ilé ṣíríkù ni bóyá yẹn ń gbé kọ́ ara ni yẹn ń fi kọ́ wọ́ ni yóò fẹ́ mọ́ ṣẹlẹ̀ nídìí ọ̀dọ̀ àwọn Yorùbá àwọn ọmọ ìkókó tọ́má bí mọ ẹ̀rẹ́ ọmọ mi wọ́n máa ṣe òwú wọ́n máa fi sọ́run ọwọ́ rẹ̀ tọ́má pé kí nìyẹn wà fún mania wípé òun ò ní jẹ́ kó mọ tínrín kó mọ fúyẹ́ àwọn gbogbo ilé ṣíríkù ni bákan náà nìyí a ní wọ̀tíwàlà àti ìmọ̀ tàṣíyàn ti pé kí ọkùnrin kó lè bá fẹ́ràn ìyàwó rẹ̀ tí ẹ̀mọ́ ṣògùn pé ó yàwó mi lè bá fẹ́ràn mi àbí kó mi lè ní kọ́kọ́ mi lè fẹ́ràn mi lára ṣírìkùl asgaru ni ẹni bá dẹ̀ ń ó lè di ṣírìkùl akbaru mọ́ lọ́wọ́ so ẹni tó bá ń ṣe léyìí kò kúrò nínú agbègbè Islam ṣùgbọ́n yóò ó ti ṣe nǹkan tó tóbi jù lọ nínú ẹ̀ṣẹ̀ ńláńlá nínú gbogbo ẹ̀ṣẹ̀ yóò dẹ̀ rí ìbínú ọlọ́run ọba kó tó rí àánú ọlọ́run ọba níjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà wọ́n ní àbọ̀ní nàbìlá ìdọ́nà sáù àwọn tí wọ́n ní èròǹgbà burúkú nípa ọlọ́run ọba ìyẹn ni tọ́ńgù pé àwọn mùmíní pé à gbogbo wọn tọ́ba lọ jagun wọn máa kú sójú ogun níjà ìwọ̀n ní darí so eléyìí àlẹ́ ìhìndá ìrọ̀tù sáù èròǹgbà burúkú yẹn orí wọn náà ni èròǹgbà yẹn wà o fàgọ́dìbà lọ́rọ̀ àléhìn ìbínú ọlọ́run ọba ibi dandan rẹ̀ ń bẹ lórí wọn wàlà ànáhùn ibi dandan ọlọ́run ọba ó ṣe kí ni ó ń bẹ lórí wọn wàá